الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كيف تسمى يسو رجب إليتي سيسكي جي nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam wọ́n ti ń lọ sókun wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́yìn rẹ̀ iná lóṣù Sha'ban ní ọ̀wọ́lé kí Ramadan kó tó tẹ̀lé bàtà tún ti rí i pé ní ẹnu lọ́lọ́ta wà nínú rẹ̀ yìí àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́kan ò ṣẹlẹ̀ eléyìí tó pe fún àkíyèsí àti ìfura àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà kọ́nà ẹlẹ́dàá wa kó wa kó là wa kó sì gbà wa. wọ́n fẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ yìí sílẹ̀ fẹ́ni tó bá níbèrè tó fẹ́ ṣe kó ṣe lórí Un pour cela. bẹ́ẹ̀ náà ní màtá ọbẹ̀ ṣe lẹ́yìn ọbẹ̀ ǹjẹ́ ó ṣe lójú. alhamdulilayi láti máa ń pé ẹ̀káàrọ̀ tí wọ́n ní ká ṣe lẹ́yìn àṣùbà ayatul kursi ó wà ń bẹ̀ qul huwa allah ó wà ń bẹ̀ qul a'udhu bi rabbil falaq ó wà ń bẹ̀ qul a'udhu bi rabbin nas ó bẹ́ẹ̀ náà ni àwọn àdúrà tó ní ká ṣe lẹ́yìn sọ̀láàtì lọ́gọ̀rì bákan náà àdúrà tó ní ká ṣe nígbà tílẹ̀ bá má lójoojúmọ́ àwọn súrà àti àyà yìí àwọn náà wà ń bẹ ṣé tábà ti ka ẹyọ kan ṣé kò gbé kejì àbí àfikáka. tọkọọkan fún láṣẹ a pé láàárọ̀ wọn ti ṣe ní kaka ayatul ka náà ní kaka àwọn súrà tó tẹ̀lé iye ìgbà tó ń ní kaka àwọn súrà yẹn náà iná ní irun tó tún ní kaka nínú ṣùgbọ́n ètò dọ́gba náà ní pé kò ní gbé kejì mi ọ̀kan ò tó fún méjèèjì lè má dá nítorí pé sunna anabi fi hàn wá lẹ́yìn àṣùbà àbí lẹ́yìn gbogbo sọ̀làwàt ẹni tí bá máa ké nǹkan kan ní di lọ́nà láti wà lìjánà yàtọ̀ sí kú. èyí mú wa mọ̀ pé zikiri yìí ó ní í ṣe pẹ̀lú màá bá dé sọ̀lá. ó sì túmọ̀ sí pé ó yẹ kó wọ́n dá dúró gédégbé. kó má jẹ́ pé tí àdìkárù mi àbá wà tán ní ká lọ́kàn nínú àwọn àkókò tó lè sún mọ́pá àti parí sọ̀lá kò yẹ kéyìí tí wọ́n ní ká lẹ́yìn ti yẹn kó dúró fún tẹ̀yìn àti nǹkan nítorí pé ó ti ó ti dẹ mẹ́fà tó kà qul a'udhu bi rabbil falaq ó ti dẹ mẹ́fà tó kà qul a'udhu bi rabbin nas òun náà dẹ mẹ́fà nù ṣé o ṣòro láwà nù gbogbo eléyìí kò ṣòro kò gbani lásìkò rárá rárá torí délé ẹsẹ tí ma ba'da as-salah lima ba'da as-salah adhkaru as-sabah ẹjẹ kò náà dájú ti ẹgẹdẹgbẹ. ṣé eléyìí ni ti ó so jù a gbọ́dọ̀ sọ pé máa tó ti jẹ́ pé nǹkan kan náà ní ẹjẹ́ dúró ìpè irọ́ lásán irọ́ lásán náà dé sí pé Umar fi gbà kan má jẹ Umar nítorí pé Umar táwọn àmọ́ gbogbo gba ọgbọ́n òye ìmà ní bẹ pẹ̀lú ẹ̀ so ṣé ń gbàjà ilé àpéwá sí Umar so eléyìí bẹ́ẹ̀ nu àwọn àlọ́ eléyìí tó ṣe kókò fẹsẹ̀ rìn lẹ̀ irọ́ lásán pé Umar gbọ́ máa sin láàyè jà iléyà irọ́ burúkú wọ́n tún ló tún gbé sin àti ń sin lọ́wọ́ tí ń wúlẹ̀ ìpẹ́ tún ta sírùngbọ̀n rẹ̀ ọmọ aróńdó tó tún fẹ́ sin tún gbá irùngbọ̀n bàbá rẹ̀ nù bàbá òtún ti torí ìsánú ẹ̀ àlọ́ lásán wọ́n jẹ́ kó sí síbẹ̀ yìí máa pé gbogbo orú rẹ̀ náà lẹ̀ máa há sórí kẹ́lẹ́ bá a máa pa fáwọn kan máa ti Allahu Akbar abẹ́ẹ̀kọ́ ẹnikẹ́ni kí lọ́ọ́ fẹ́ sùn bó ṣe jẹ́ nu jọ náà aleykum salaam. gbogbo bí tó bá ti wà náà. nísìnyí àní nàìjíríà is a country ẹni tí wọ́n máa ń tó kéré bọ̀ pẹ̀lú bí àjàkálẹ̀ àrùn yẹn ti fẹ́ di tọrọ fọ́nkálẹ̀ bá kọ́lọ́ ń sànù wa so ẹni tí wọ́n máa ń bọ̀ látòkèrè kọ́ mọ́ wà nàìjíríà ẹni tó ti wà nù nàìjíríà kọ́ mọ́ jáde kúrò nínú nàìjíríà so àwọn tó wà nù nàìjíríà náà láti wò ó. ibi táwa wà kò sí mbẹ ká má lọ síbi tó wà ẹni tó wà níbi tó wà wọ́n má jáde kó mbẹ wá sí stéètì tí sì ti wà ráùn ìyẹn fáwọn tá wà nulẹ̀ tẹ̀wọ̀n pé ìsọwọ́dẹ́rùbà ẹni tí ń bọ̀ látòkèrè kìí ṣe irú àwọn wà nulẹ̀ mọ̀ gbogbo tíjọba ń tanra rẹ̀ jẹun tí wọ́n mú kọ́ńtírì méjìlá kan wá pé gbogbo ẹni tó bá tijọ́ ọmọ ẹgbẹ́ kọ́ mọ́ wọ nàìjíríà alọ́ lásán ni lẹ́yìn the best option oní pé gbogbo airport wà tiwa títì gbogbo bí táyà lè gba wọ nàìjíríà kọ́ mọ́ sìn sísì nítorí ẹ lè sọ pé kọ́ńtírì báyìí specifically àwọn ní kó bọ̀ tálẹ́ni tí ò máa kó bọ̀ nísì orílẹ̀-èdè orílẹ̀-èdè ibo la gbọ́ pé kò ti ṣe ẹ̀kọ́ kò ti ṣe ẹ̀ méjì tó mu. sọ àwọn ìlúlẹ̀ ayé táwọn wá prevention tó dáa fáwọn èèyàn wọn gbogbo airport closed. sòbó ṣe ẹ̀kọ́ jẹ́nu kódà àwọn ìlú tó lọ síwájú gidigidi medically. tí wọ́n sì ní ìpalẹ̀mọ́ tó lágbára nípa àti sọ àwọn èèyàn wọn gbogbo wọn ti airport wọn pa ni. àwa tó jẹ́ pé a mara. sẹ́kì gbogbo nǹkan wa tọ́ ọwọ́ ọlọ́run la o àwọn náà la máa pe kọ́ńtìrì kan yàtọ̀ sí kọ́ńtìrì a sì mà ní nàìjíríà yìí corruption pọ̀ gan wàláì tẹ́nìkan bá ń bọ̀ wá nàìjíríà yìí nìyí kódà kó ṣe kó nǹkan ní coronavirus unlikely kọ wọlé àjàjà tó bá ti jẹ́ bí òyìnbó bí òyìnbó lọ́wọ́n dáadáa wọ́n á priority lórí ẹ̀yin tẹ̀ jọmọ country tẹ̀ bá ti dé airport wọ́n mọ̀ fà án sẹ́gbẹ̀ẹ́ kan ah you come here come here come like this come like this nítorí pé bóyá táwọn ọba tí wọ́n bá nawọ́ tí wọ́n bá sọwọ́ kúdúrú kìí ṣe náírà làwọn mú wa owó kí wọ́n máa fún wọn tí wọ́n bá yóò di gọbọi corruption yẹn ń ba nǹkan jẹ́ wàlá ó súnmọ́ kọ́jọ́ gbogbo ẹnìkan kó wọlé ẹnìkan kó wọlé corruption náà lọ fà ah, ah. ìgbà tẹ́yìn ọ̀fẹ́ ti airport kò yẹ kẹ́nìkan orí nù lúwọ̀ láì jẹ́ pé ẹ dá wọn dúró fún ìwádìí tó lágbára sàmáwò ọmọ ẹ máa sáré rọ́ọ̀ṣì wọn ẹ máa sáré rọ́ọ̀ṣì wọn at the end of the day ṣebí náà ní ṣẹlẹ̀ yìí ṣebí náà ní ṣẹlẹ̀ yìí àrùn tó sì jẹ́ pé a'udhu billahi minash shaitani rajim so kò ẹsẹ̀ dìgbà tẹ́ni tó mú bá mi sí ọ nímú ọwọ́ kò fọkàn kankan báyìí tí wọ́n náà bá fọkàn kálás sọ nínú pé àdánwò àjàkáyé àrùn ti ṣẹlẹ̀ ọ̀kan ní coronavirus wàláhi tàláhi ó fẹ́ ju agbára gbogbo ilé ayé lọ báyìí kò sóògùn kankan oògùn kí irọ́ lásán ẹ máa fọwọ́ ẹ lẹ́yìn náà máa bomú kò sẹ́ni kankan tó mọ́gun rẹ̀ dì sí àwọn yẹn sì kú bàjẹ́bàjẹ́ kódà àwọn kọ́ńtìrì míì wọ́n mọ̀ máa pa àwọn èèyàn tó mú nítorí pé tí wọ́n bá fi wọ́n rẹ̀ kò sí garanti pé wọn ò ní tàfẹ́ lómi à ń ṣe lóògùn wọ́n kàn eliminate gbogbo wọn ni kò nídìí kó máa gbé sí mídíà bí kọ́ńtùrù mi ṣe ń ṣẹnu ní ìdánwò ẹ dákun tó rọ lọ nǹkan tó le tó bá wọn táwọn ẹni tó yẹ pé wọ́n ń wádìí ìjìnlẹ̀ wọ́n ń ṣe kí wọ́n ọ̀mọ tí wọ́n ṣe so sáwa náà lọ́wọ́ ayẹ ká wá pé kọ́ńtùrì eh, kọ́ńtùrì everybody don come in sọ àwọn náà nínú kọ́ńtìrì wa náà àwọn àwò nísìnyí bí a bá ń ṣe ń sọ pé lẹ́kọ̀ọ́ wọ́n tún ra àwọn èèyàn bíi márùn kan àwọn kò bọ̀ láti England so yàtọ̀ sí tọmọ Italy ó ń jàǹbá burúkú tó ti ta fáwọn èèyàn kan wọ́n tún lọ mọ Amẹ́ríkà kan náà tún gbé wọ́n tún lọ kú sékìtì ìyàwó rẹ̀ náà fẹ́ spread ẹ̀ ń bàdàn mo rò pé ìfura báwọn so Èkìtì Ìbàdàn so state méjì just imagine sẹ́wọ̀n pé ibìkan wọn gbà kọjá possibility wa fún gbogbo ẹni tó máa ń drive àbí wọn máa ń drive kó jẹ́ pé kó tó débi tí ń lọ ó drop pé dúró ní tí mo rí yẹn wù mí àbí ẹ̀kọ́ ni àwọn tí ń tajà yẹn kí nǹkan tó ń tà yẹn ṣe mọ iye tó ti tà fún especially ìṣe fọ́rìnà gbogbo àwọn nǹkan tí wọn náà lè máa jọ lójú bákan náà lè pọ̀ ń fẹ́ tọ̀ níbi títí ń tà yẹn kó jẹ́ pé bóyá ẹrú ọlọ́nkan òun gba abẹ kọjá náà ti coronavirus ti wà nù ara rẹ̀ so àgbẹ̀ tí ẹ̀wọ́ bàtà tọ́tẹ̀tọ̀ rẹ̀ mọ́lẹ̀ kí la mọ̀ tó lè rìsọ́ọ̀tì ní stéètì tó lọ gan tó ń fi wá kùn iye èèyàn mélòó gan ló ti ń interact mà so ìdí nu tó fi jẹ́ pé lẹ́sẹ̀k tó bá ti dájú pé ó wà ní stéètì kan gbogbo àwọn measures táwọn ìjọba bá ń take ó yẹ káwọn èèyàn support kí ṣe pé àwọn tanra wa jẹ ẹ̀hán nísìnyí Lagos state wọ́n ní gbogbo pípéjọ táwọn èèyàn tó bá ti ju fifty lọ àwọn ọ̀fẹ́ so ẹ sì mọ̀ pé àwa nísìnyí a máa ń sin nǹkan gbọ́ yìí wọ́n lè sọ pé wọ́n fẹ́ christianize nàìjíríà ní tọ́ba dọjọ́ jùmọ̀ àti wọ́n já lọ mọ́ṣáláṣí fa àwọn ní ṣọ́ọ̀ṣì náà wọ́n lè sọ pé wọ́n fẹ́ islamize nàìjíríà nítorí wọ́n bá jẹ́ wọ́n lọ ṣọ́ọ̀ṣì níjọ́ sunday ẹ ẹ ẹ islam abẹ́ ń ṣe kúfúrú ẹ̀mí ní bẹ lára yín lẹ́ẹ̀fì máa bẹ́ ìtẹ́ ń bá ń bá lọ lọ tí ẹ bá ti kú ńkọ́ tó àwọn tó bá kù ni wọ́n máa bá yòókù lọ. ó túmọ̀ sí islam sì kọ́ wa lóríṣiríṣi ẹ̀kọ́ pé prevention is better than cure àwọn òfin púpọ̀ ló fi hàn nínú ṣẹ̀ríà yìí so láṣẹ tó bá yẹ kó gidi tiwa ni tí èyí ti péjọba ń bẹ lọ́wọ́ tiwa kíní yóò tó pé ẹ má lọ mọ́ṣáláṣí kò tó pé ẹ má lọ sí jùmọ̀ kò tó pé ẹ má wá jẹun à torí pé àwọn preventive measures kan wà dókítà bá ṣe inṣàlá inṣàlá kò ní jẹ́ kí ìkànnì kan ràn látẹ̀júwe ní ìṣẹ̀ṣẹ̀ àfọ alákọ̀ọ́kọ́ ni àwọn anijẹ́ kí sáfù ẹlẹ́ẹ̀kejì ọwọ́ abó ṣe wà àjẹkọ́ wa bíi sáfù kẹrin mo rò pé wa sọ àwọn àfikún agbára àwọn fáànù wa ju bó ṣe wà lọ lọ́nà tàtẹ́gùn tí ó wà dáadáa kì í sì ṣe dandan kí àwọn èèyàn súnmọ́ra wọn lásùnmájì àbí òye wa nítorí pé tí àdánwò bá ṣẹlẹ̀ báyìí ntí máa sábà fàájú náà lẹ̀sẹ̀ sáà sì máa pé nínú tó lè kó lọ náà ní kábẹ́lọ̀n so tọ́ba wá sọ pé nítorí rẹ̀ àwọn oníṣìn lọ́ọ́ ma pé mùsùlùmí tó nù so nítorí àwọn oníṣìn lọ́ọ́ <laughs> kọ́ kíákíá ń gbà tó pọ̀ tó so bákan náà mo ti pọ̀ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ àmà ọ̀rọ̀ àmà mo rò pé pẹ́lú mi ò lè báyọ̀ sọ̀rọ̀ kọ́ mọ́ gbẹnu wá sí ibi etí èèyàn àmà so gbogbo irú àwọn nǹkan yẹn inshàlá inshàlá ọlọ́run fi máa dáàbò bò wá bọ́tí nǹkan bá ti yí ẹni tí ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sọ pé nítorí rí ni a nídìí láti máa lo agídí a nídìí láti máa wá béèrè pé ah, ìjọba ló ń ṣe kíní kan kí lè rí sí kí ni mo rí sí kí lè mi rí sí wọn ní kó má jáde má jáde torí pé ìjọba tí ò tiẹ̀ lo kọ́ lọ́wọ́ kọ́ lọ́rọ̀ sóòlù òfin ọlọ́run sọ yìí pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ lọ́nà tẹ́ ẹ fi máa protect the public order tó ń di Lo wọn àlò alukurani wọn lo suna. ní ìsìn public order ti ń bẹ ni pé àwọn sọ pé àwọn ò fẹ́ gathering bá ok àwọn wọn sọ pé wọn bí aláya ni náà dá kí náà tẹ̀lé bọ́bá jẹ́ pé ìyá aláya àwọn òbí dáa ni bí tẹni tí sì ń bá wọn challenge ni ọ̀kan sàn án tòun máa máa kó àwọn kò gbèrègbè. tán kó wọn sàárín màá ní mò yọ wọ́n gbá mi orí yọ sẹ́wọ̀n kí wọ́n ti dùn láàmú ẹ̀yọ lọ́ngbọ́ tó máa mú kóńdó bá fi nà lómi yọ ni so ọ̀rọ̀ so wa lo lo sunna maintain public order ilé wa A sì sọ láti wà ká lè rí sọ̀láàtù jùmọ̀ àti àlè rí ṣe má nítorí ní pé ká ṣe sọ̀láàtù jàmá wà àtìyàwó rẹ̀ wà àtàwọn ọmọ rẹ̀ ṣe é ṣe sọ̀láàtù jàmá ẹ ṣe sọ̀láàtù gbòhò ní jàmá tó wàá hàkẹ́rẹ́ ẹ mọ̀ pé àwọn àwùjọ kan wà táwọn tún láwọn ń tẹ̀lé tọrọ àwọn ń tá àwọn náà ti kò sí júmọ́ àmà pé kó ń kálukú gbélé tó ń bẹ̀ yẹn á sọ pé ṣé bọ́lá ń sọ pé ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tànàbì àti tàwọn aláṣẹ nínú yín lópin ìgbà tá aláṣẹ nínú yín kò bá ti ní kẹ́ takò tọ́lọ́ kẹ́ takò tànàbì sallallahu alaihi so aláṣẹ yẹn kí lòun á ṣe káàfin ní sọ pé ah oníkàmọ́sí náà máa bí àwọn olè gbọ́rọ̀ sí ọ lẹ́nu ó ní kásìkò sọ láti bá ti tó ẹni tí ó pèpè fún sọ láti ọ lọ ní gbogbo mọ́ṣáláṣí yóò àpèpè fún sọ̀làt tó bá ti wá pèpè fún sọ̀làt níparí tó yóò máa sọ pé sọ́lù fi buyutikum sọ́lù fi buyutikum lẹ́yìn hayya ala al-falah yóò ní sọ́lù fi buyutikum sọ́lù fi buyutikum ilé yìí ni ká ti ṣe sọ̀làt o àní ká má ṣe sọ̀làt o ilé yìí ni ká ti ṣe sọ̀làt àmọ́ mọ́ṣáláṣí nítorí nǹkan ti ń bẹ ní ayé nìsín tó wọn sọ pé mẹsì sọ láti nu ilé rẹ wọn sì ní kọ mẹsì jẹ máa nu ilé rẹ wàláìkì tó bá wá sálámà tó lè tàtàkùtà fún ìdí nu táwọn fi ṣerú òfin máa bẹ́ẹ̀ náà ni lọ́pọ̀lọpọ̀ àwọn àlùmbẹ̀ yẹn náà bíi Kuwait àwọn náà bẹ́ẹ̀ ni wọ́n á pèpè fún sọlá wọ́n sọ pé sọlú fíbo yóò ti ilé yín ni ká ti ṣe sọlá. tó bá dájú pé stéètì kan ní ìsìn yẹn bíi Lagos state ó ti dájú pé nǹkan yẹn ti ń bẹ́ẹ̀ mẹ́ ẹrú sì ń bà wá tani ò ní ta ló ní àmà so bẹ́tà kéèyàn máa lọ sí Lagos news kẹ́ni tó wà ní Lagos news kọ́ máa jáde wá tó bá dájú kó ti di tọrọ fún kálíbà so wọn náà má sì risk ẹ kókó à we are brothers máa bọ járe èèyàn kẹsàn-án ṣe brother lọ sí kìyàmù tó bá dájú pé nǹkan yẹn ti wà o. nísìnyí tó tún báyà lẹ́rù wọ́n ní ní kan bóyá ọmọ kan ti ń sẹ́nu àìsè ikú wọn náà gbé wọnú wọn náà ọgọ́rùn náà tó fi pa àwọn èèyàn míì sọ̀rọ̀ pé gbóòórùn nǹkan nísìnyí àfi káwọn èèyàn kọ́ lọ́n sọ wà ẹ wo bí nǹkan ẹ̀ ń níbo lọmọ ẹnu oní NYSC ti kó tiẹ̀ so tẹ́ bá lè mọ̀ wádìí kọ́mọ́lẹ̀ kó bí ẹni náà bá ti ń wádìí lẹ́tì kó sínú kingdom of coronavirus nítorí máa ń ṣẹlẹ̀ ní ẹ̀ náà bí tó ti wádìí tó ti wádìí ọkàn lọ bá tó ní pàdé ni wọ́n bá níwọ̀n náà welcome so nítorí ìdí eléyìí ó bẹ́tà ká gbọ́rọ̀ ká má ṣàgídí eléyìí jẹ́ bó ṣe jẹ́ so à ń bẹ lọ́nkọ́ máa ború débi wípé gbogbo stéètì ọ̀wá ni kò sí sùkúlù máa o kò sì sí mọ́ṣáláṣí máa o a ọlọ́mọdé ò burú débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtìrì ti rí bẹ́ẹ̀ báyìí nìyí wọn à Germany kò sí jíjáde má so kọ́lá olórí wọn wọ́n fẹ́ bú sẹ́kún pé tán táwọn ọmọ orílẹ̀-èdè ọba corporate bí kinní yìí ti ń spread ó lè mú yẹn sixty percent nínú àwọn kọ́ńtì àwọn ọlọ́run dàpọ̀ sọ̀wọ́ àwọn ẹni tí wọ́n lọ wájú nínú tẹkinọ́lọ́jì náà nù àwọn Japan àwọn Germany àwọn kìíní Italy ìyẹn sixty million kálukú ti gbélé láì ẹnìkan akọ átíkù kan nínú àti ń bẹ nínú Italy ó ní ká dákun ká fi tàn án kọ́gbọ́n gbàtí kìíní kọ́kọ́ bẹ̀rẹ̀ àti oníkálukú àtẹnutọ́ lajú àtàrà oko lọ́dọ̀ àwọn gbogbo instruction tí ìjọba ń pass wọ́n fi sí pàlàbà rẹ̀ ni pé àà ah, ah, <laughs> Italy ń bi dáhùn lajú dé náà sọ pé kínní kan epidemic kan wá wà wọ́n máa lé àwọn ó ní nílé ayé kúmọ́ tó bá ń sọ̀rọ̀ medical treatment àti ìlọsíwájú tó wà fún medical science Italy ń bẹnu kọ́ńtì tó lọ wájúwájú jù. Wájú wọ́n ní pẹ̀lú gbogbo nǹkan náà ní ìsìnkí làwọn rí sí bíkọ́sì tó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tó lóògùn rẹ̀ ní ìsìn ìgbà tí wọ́n gbọ́ lọ́rọ̀ tí ìjọba náà sì mú lélẹ̀ ń bẹ̀rẹ̀ tó fi wá di pé wọ́n rí i pé á èèyàn tó ti mú ti pọ̀ jù ẹ fi wá sòfin kó ń lé gbélé ẹni bọ́dì ní ìsìn kò tẹ́rù tó lè jáde ní tìlẹ̀ wọ́n rẹ̀ mọ́ káwọn náà fi tàwọn kọ́gbọ́n o tọ́ba ti dé kọ́ńtì kan tíjọba àwọn bá ti lè ń gbé àwọn ìgbésẹ̀ pé báyìí ni kẹ́ ẹ ṣe báyìí ni kẹ́ ẹ ṣe ẹ má bàa lọ agídí ẹ comply àwọn mi lè jẹ́ káni kan fòfin kan kó fi bà business mi jẹ́ mi lè jẹ́ ẹbẹ̀ ń tọ́yà láyé ní ó ṣe business mi lè jẹ́ kó bà kárí àmì jẹ́ exam tó wà wájú wa kẹ́ni ọwọ́ alálàáfíà ló ń ṣe exam ẹ̀ ń tọ́yà nù sàárì tí wọ́n mú ìwé ìdánwò lọ́ba torí ẹ̀ ó túmọ̀ sí pé ìgbà tá a gbádùn ní gbogbo nǹkan tán fúlàní láàánú fẹ́ kí àkòdé kan dé bá bọ̀tà tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ tí ń dẹ́rù bá láti àtẹ̀mí ọmọ èèyàn ó bẹ́tà ká wá bá ti ṣe sọ ẹ̀mí wa torí tọ́lọ̀ ń bá ní kẹ́mi wó sí nǹkan yẹn ó lè bọ́ lọ́tọ̀ yìí ṣùgbọ́n ìyẹn tó máa tún ṣe. ẹ̀ ìjọba ti fíìsì pé dáhùn bàbá ìlọ́gbọ́dọ̀ wa kò tà sí àìmọye tí ó tà sí sọ́lọ̀ làwọn ṣẹlẹ̀ ìjẹ bó ti ṣe jẹ́ mbẹ́ káwọn náà fi agidi ká má fi bọrọ ara wa jẹ má jẹ ká mọ lọ wá wá gbò kan àbágunmu kan káwọn lọ ká lọ ká lọ pọ̀ lóbólóbó ká má wá tà ọjà pé àǹtí coronavirus èèyàn ni torí tó máa ń sàwọn áfíríkà yẹn bá ti tàn wá jẹ ní ìsìn gbogbo corona òyìnbó ló máa àti pé àwa ti lóògùn rẹ̀ kálukọ́ bá lọ da yàkó náà bá di kó àwọn èèyàn kú tuẹ́tuẹ́tuẹ́tuẹ́ kọ́lọ́ ń sànù wa ní ìjọba sójà. aleykum salaam ó fi lẹ́yìn mọ́ ìdààmú máa ṣe rákà tó ó ṣe mistake bí i ṣe mistake so ṣé ó lẹ́tọ̀ọ́ láti sọ pàdé lẹ́yìn sí. dáadáa tí ìmáàmù bá ti sálámà mi dìde láti pé sọ láti tèmi kò sí connection kankan mọ́ pẹ̀lú ìmáàmù whatsoever àyàfi tó bá pé ìmáàmù yẹn ó ti ṣàṣìṣe nu sọ láti tiẹ̀ tẹ́lẹ̀ àṣìṣe yẹn wá wọ aráǹtì kó forí kalẹ̀ lẹ́yìn alama èmi ò ní bá forí kalẹ̀ tó ń ti ké mọ báràkà kan àbí méjì mi ò ní bá forí kalẹ̀ nígbà tí mo forí kalẹ̀ ó dìgbà tèmi náà bá tó bá sọ láti mi débi sálámà nígbà tí mo bá sálámà tẹ̀lé mi náà wá ṣẹ̀ṣẹ̀ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì so mo ti kọ́kọ́ ní eléyìí lọ́wọ́ tó ń ti ké ìmáàmù ti lọ màá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí èmi náà bá sálámà but mo ń gbìyànjú láti pé sọláàtì mi làdé bá ṣẹlẹ̀ àṣìṣe tó ṣẹlẹ̀ ni pé kàkà kí n ṣe tashahhud nira kẹrìkejì mo dìde ni lọ sí rákẹlẹ kẹta ìmáàmù mi sì ti jẹ gbèdé as-sujudu ba'da as-salam èmi náà ti wá dára kan nísìnyí o ọ̀rẹ́ tèmi ìtẹ́ràn rẹ̀ ní sujudun qabla as-salam kí ni wàá ṣẹlẹ̀ sujudu wọn ni wàá ṣe ní ṣé mo lè ṣe ba'di qabli sujudu wọn màá ṣe ba'di rárá tí ọba ti jẹ́ bá àti tẹ́lẹ̀ náà kan ó túbọ̀ sí pé èyí ṣe fàkíhìn o ẹjọ́ máa fi kí kò ní máa pé gbà tí lóye òtún bọ́ sí ẹ̀mú kejì. ìdí tí ó sì fi ṣe kọ̀bìlì ni pé nínú òfin ṣẹ̀ríyà lọ́dọ̀ àwọn fọkàhà tí wọ́n ní a máa forí kalẹ̀ fàdínkù kátó sálámà a máa forí kalẹ̀ fàlékún lẹ́yìn sí sálámà wọ́n ní ìforíkanlẹ̀ ká tó sálámà yẹn lágbára ju ìforíkanlẹ̀ lẹ́yìn sí sálámà nítorí pé ìforíkanlẹ̀ tá a foríkanlẹ̀ ṣáájú ká tó sálámà ó jẹ́ jabrun li naqsin waqa'a fi salat afẹ́ ṣe àtúnṣe àdínkù tó wọnú walakin ìforíkalẹ̀ tí máa ń wá lẹ́yìn sí sálámà kò ṣàtúnṣe kankan nínú sọlá sọlá tìrẹ ti pé walakin targhimun lish-shaytan ọfẹ fi mọ àṣetọ ní gbolẹ ni pé orúkọ lè bà mí sọ láti dá mi ó tó bẹ. ìdí nu tó fi sọ pé tó o bá gbàgbé ìforíkalẹ̀ tí máa wá lẹ́yìn sí sálámà yẹn gbogbo ìgbà tó o rántí ló lè ṣe. yàtọ̀ sí eléyìí tí máa wá ká tó sálámà tí ibi tó ti rántí bá ti pẹ́ síbi tó ti ṣe sọ̀lá sọ̀lá tiẹ̀ bàjẹ́ wàá tún gbogbo ẹ̀ ṣe ni. torí ẹ̀ làwọn fuqaha náà fi máa sọ pé wa man naqasa wa zada sajada qabla as-salam. sọ̀rọ̀ kí ìmáàmù ti jẹ gbèsè ziyada èmi ti jẹ gbèsè nuqsan òfin ṣẹ̀ríà ti sọ pé man naqasa wa zada sajada qabla as-salam ẹni tó ti kún tó bá ṣàfihàn kankan nu sọláàtì rẹ̀ àbọ̀ bá dín kankan kù yóò forí kalẹ̀ kó tó sálámà torí ẹgbà tí èmi ti ń bá sọláàtì tèmi lọ lẹ́yìn ìgbà tí ìmáàmù mi ti sálámà mò ń pé sọláàtì tèmi màá mọ àkíyèsí any mistake tí mo bá ṣe nísìn èmi ni mo are responsible fún ìmáàmù kankan ò sí máa o wọn náà ni ìmáàmù ara rẹ̀ náà. bá jẹmọ ọmọ bára ta báwo mo ṣe fẹ́ ṣe tí màmú náà dẹ̀ ti màmú ti jẹ yídà òrìlé àbíbá àbí báwo ni mo ṣe fẹ́ sọ. tó bá jẹ́ pé kọ̀bílì ni lè máàmù jẹ sọlá ti tẹ̀mí sí pákà kan àbí ju bẹ́ẹ̀ lọ ìgbà tí máa ń forí kanlẹ̀ fún kọ̀bílì ìwọ̀n mi náà bá forí kanlẹ̀ nítorí pé sùjúdù máa qabla salam dakhilun fi salah. ara sọláàtì ẹ sì rí i pé imam yóò ti ṣe tẹ̀síàhùd ṣùgbọ́n dípò kó sálámà ni ó forí kalẹ̀ imam ò tí ì sálámà kí lèmi fẹ́ dìde pé mo fẹ́ pé ntòkù nínú sọláàtì mi sí a jẹ́ pé mò ń dá sọláàtì ti sọláàtì ti dàrú nù ìgbà tí n dìde kí imam tó sálámà ó túmọ̀ sí pé ìgbà tí n bá forí kalẹ̀ kó tó sálámà mi náà bá forí kalẹ̀ àmọ́ tó bá jẹ́ pé yóò forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ni so ìgbà tí ó ti sálámà títí wọn forí kanlẹ̀ yẹn mi ò ní bá forí kanlẹ̀ àmọ́ mo mọ̀ pé tèmi náà bá sálámà máa forí kanlẹ̀ tó bá jẹ́ pé mo bá tó rákà kan lẹ́yìn rẹ̀ àmọ́ tí n bá ti bá tó rákà kan lẹ́yìn imam n imam imam ńlọ dá sí àtàwọn ẹni tó bá tó rákà kan lẹ́yìn náà aleykum salaam. yọrọ náà ni akínláyìn wò. ẹ kàn gbára gbóná ni ẹ tún sọlá tó lè ṣe àyàn sí nítorí pé ẹ ti ṣe sọlá lásìkò rẹ̀ òtótó ọlọ́run sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tó lákòókò ní sọlá ti jẹ́ fáwọn olùgbàgbọ́ nísìnyí òfin ṣẹ̀ríà tó ní ẹ lè pa sọlá tó lè Maghrib papọ̀ mọ́ ìṣà ìdẹkùn ni ìdẹ̀kùn kún mọ́tàsíkò àti jàǹfààní rẹ̀ ọ̀bá ti tò téèyàn bá ló ń jàǹfààní rẹ̀ jẹkújẹ níjẹ nítorí wọ́n so mọ́ wípé ìdíwọ́ kan tó lè mú ọmọ lè padà wá tó bá dásìkò ìṣáà ọ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò tí ì ṣẹlẹ̀ náà ẹ̀mẹ́yẹ òjò tó rọ̀ láìsùn ẹ̀mẹ́yẹ sójò tí ọ̀rọ̀ jù kódà gan nínú ṣẹ̀ríyà kéésì pójú ọ̀rọ̀ lásán lẹ́sẹ̀ jámù òjò yóò máa yóò máa rọ wábí wọ̀ sí lọ́nà tó ṣe pé kò ní ṣe tẹ́rí gbà tó ní òbí kíkẹ́ ẹ̀sẹ̀ jámù bẹ́ẹ̀ lọ̀rọ̀ táwọn olùmọ̀ṣẹ̀rí àsùn òjò sú àtẹkùn ti ń fẹ́ yìí tó tó lọ bọ́ lọ kálulẹ̀ ẹjọ́ ń wọ̀ bá kan sọ lè jẹ́ tẹ́ bá tó wá ṣe sọ láti bá wọn. akramakallah so ẹ tún isha sí gbèsè ń bẹ lọ́rùn ìgbà náà ẹ wúrọ ananis ẹ rí kojú pàtó bẹ̀rẹ̀ èyàn sì bí ọmọ àrọ rọ ni so lọpọlọpọ kótó ti kọ akpari ó ti sẹẹtù wọn á sì kọ ọmọ ẹ máa ṣe ìṣá ti rọ fa tọ́ba dá òwúrọ̀ àyàn tó ń ṣe jámù tí ìṣe tí òjò sì ti dá bẹ́ẹ̀ ṣe ń parí magreth àbẹ́ ń ṣe magreth lọ́sọ̀ gbọ́ pẹ́ńpẹ́ńpẹ́ń náà ni àbí òye wa ọ̀hún ni wọ́n ní à ọkà gbára gbóná nù ẹlẹ́yìn ìjà bó ṣe jẹ́ nàm. lẹ́yìn náà ti nínú mọ́ṣáláṣí kápẹ́jọ nàrọ̀ ìmáàmù mọ́ṣáláṣí kò sí dámọ̀ báà lè ṣe rárá o ẹ gbọ́dọ̀ ṣe. nítorí tí a bá ṣe wọ́n pè ní iftiyatun al-imam ẹ fẹ́ gba stẹ́rìn mọ́ ìmáàmù lọ́nu. sọdọ abẹ sọdọ abẹ tọrọ òun ni òun la síwájú nínú mọ́ṣáláṣí eléyìí ọkàn jáde lọ́mọ àpòṣe pé ara ń tá a wínú so ẹni tó yẹ kó ṣe jáàmù kò burú kò burú ẹgbẹ́ àtiwọn náà tí wọ́n bá tọ́ ṣe máàmù ọmọ ṣe jáàmù ṣe mo rò pé yẹ. torí pé títà fi ń wo nǹkan kú mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú lè máa rọ̀ lóòótọ́ bó tí ìmáàmù rí i pé hmm, kò tí ì tó ìta lè ṣe jẹun àbí ẹ̀kọ́ ni so ìmáàmù tó wá gbójú síta ó rí kékeré nì í kàn sí ọ̀hún wíníwíní bàbá yìí máa máa wọ́n sì kọ́ máa ṣe <laughs> so ẹ̀rí ká tó bá lọ jẹ́ pé mi ni lè máàmù ń gbà wọn bá fi ọ̀sẹ̀ lè máàmù ṣe náà. ní àwọn àti ìyá òṣèré máa jẹ ìmọ̀tò máa lọ tó bá báyà tó ti bá wọ́n ìwà sí ètò àti. àti parí maghrib but àárín ìgbà tá à ń ṣe àdkar àbẹ́ẹ̀kọ́ ni lójó bá bẹ́lẹ̀ ni ẹ̀sìn kọ́ ọ̀ma eléyìí ba ọ̀rọ̀ àwọn fuqaha kan jẹ́ ètò ọ̀dọ́gba nù yẹn ni pé àwọn ò tí ì lọ so lọ́nà tó ṣe pé tí ń bá ń lọ bẹ́ẹ̀ kò ní rọ nǹkan padà wá sí mọ́ṣáláṣí lásìkò ìṣáì ìmáàmù oníkẹsì kọ́mà ọba ọ̀rọ̀ àwọn fòkànhá ọ̀tán sọ yìí pé ní àmàlìkìyà a gbọ́dọ̀ ṣe jámù àfi kó ti jẹ́ pé ńgbà tá a ti bẹ̀rẹ̀ magrib yẹn á dà níyàn pa á ṣe jámù rẹ̀ pẹ̀lú ìṣáì sẹ́yìn pé magrib làá ṣe ẹ̀hẹ́ ká tó di so la fi ṣe sọ̀láàtùl ìṣá náà pẹ̀lú rẹ̀ lẹ́ẹ̀kan náà so ó túmọ̀ sí pé ọ̀rọ̀ táwọn sọ pé àfi ká ti dà níyàn pọ̀ ń bùkà tẹ̀rì kò sì sẹ́rì fún náà. kí lè yàn ṣe. ẹsẹ̀ jámù ẹ̀tún sẹ́ni ẹ̀tún sẹ́ni tètè dídí kẹ́sì pọ́nmà kó tó di náà náà aleykum salaam. aleykum salaam. wọ́n ní sí nǹkan mi lè wà tó lè fà ká ṣe jámọ̀ bẹ́ẹ̀ ni ìrìn àjò wọ́n máa ń ṣe jámọ̀ nítorí ìrìn àjò dhuhur wal asr maghrib wal isha hajj á ṣe jámọ̀ ní àràfà láàrin dhuhur. àti asr ní Muzdalifa láàrin Maghrib àti Isha tọ́ba wà nùlù sáà lè ìyapa láàrin àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ pé tójò bá rọ̀ yóò gidigidi a lè torí rẹ̀ Hanifa ni rárá a lè nùlù láíláí kọjá sábàbí àbọ̀rọ̀ sí tọ́ àwọn fòkànláwò kan wọ́n sọ pé díò ti máa ń rọ̀ gidigidi wọ́n lójú ọ̀rọ̀ òkùnkùn gbọ́lẹ̀ gbẹ́rìkìtì ẹ̀rọ̀ fọ́kọ́ ọ̀lẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ nǹkan méjì yẹn ìlà méjì yẹn gbọ́dọ̀ wà òkùnkùn gbọ́lẹ̀ gbẹ́rìkìtì ẹ̀rọ̀ fọ́kọ́ ọ̀lẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ lọ́nà tó ṣe pé pẹ̀lú òkùnkùn yìí àti ẹ̀rọ̀ fọ́tọ́kọ́ náà bí a sì máa lọ tá a máa bọ̀ ṣé mo kọ́ ọ̀rọ̀ táwọn kọ́ àwọn sọ láyé ìgbà wọn bóyá kò sí torchlight kò electricity tó ẹlòmíì lè sọ pé fíkìú náà òun náà ń develop kọ́dọ̀ kò sí tó develop tó torí gbogbo ohun tí ṣẹlẹ̀ láyé nìsín ẹ bá ní kí ni ìdájọ́ rẹ̀ àmúwá. tó àwọn fòkàn áwò tí wọn ò sì ní fáànù wọn ní gbogbo ẹ̀ náà là ń wá torí fíkì ẹ̀ ṣe ìmọ̀kàtọ́kàdó sangeliti bí ó pò ní ó ń dìvẹ́lọ́pù gbogbo wa ni. so akramakallah nísìn ẹnìkan lè sọ yìí pé ah, electricity wà náà ìjọba tún ṣe street light tí gbogbo alẹ́ ọmọ ẹlẹ́ bíi ọ̀sán torí ẹni táwọn fòkàn áwò sọ yẹn àjìyàn tó bá yẹ pé òkùnkùn bolẹ̀ birikiti ìjọba sì múná lọ nítorí pé àfẹ́kẹ́sìn ọba jẹ àti màáké nǹkan kan bẹ láyè sìn tẹ́kí tí wọ́n bá lò kò ní jẹ́ àmọ̀ kókùnkùn bolẹ̀ so wáyé táwa tìràn mọ́ òkùnkùn bolẹ̀ táàfin ni lọ sí náà lásìkò rẹ̀. láti wá máa ṣe sọ láti kàkà sípò rẹ̀ òtótó tó lọ́nà àwọn kẹ́ agbọ́pọ̀ àwọn fòkàn àwò yìí wọ́n sọ fún yín báyìí yẹn lọ́dọ̀ sí iná wà bí òsì. wa lẹ́yìn náà ẹ̀rọ̀ fọ́ bolẹ̀ birikiti ń bọ́ ń bẹ̀. báyà bí àwọn nàìjíríà wa lónìí nítorí pé ilé ayé ti lọ síwájú kọjá àbíkí àtù tẹ́kítò tó bá rọ̀ gan ten minutes láàrin ìgbà lẹ́yìn ìgbà tó jọ rọ̀ torí àwọn drainage tó ní agbára wọn ti ṣe ẹ ló mi kankan lórí títì sàmọ́ lọ́dọ̀ tiwa sí bẹ́ẹ̀ lọ́mọ tójú bá ti rọ̀ ní ìsìkálukú ọmọ akẹ́wùrẹ́ òkè nífà eléyìí sì lè wà dòní lọ́dọ̀ wa àmọ́ ìṣù náà yìí ó sì lè wà lọ́dọ̀ wa náà sẹ́wọ̀n pé náà wa dákúdájí ni so bọ́yá eléyìí lè sẹ́kù lọ́dọ̀ Imam Ahmad ó ń sọ pé tó bá yẹ pé ìjì burúkú bá ń jà kálukú wa wò tá a rí pé káàì tọ́lọ́ ń bá ní ká délé lálàáfíà pẹ̀lú ìjì tí ò dúró yìí èmi ò lè padà wá kálukú ń ro bẹ́ẹ̀ lẹ́mìí Ahmad sọ wípé a lè ti torí rẹ̀ ṣe jẹ́mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn fuqaha mi wọn gbà wọlé bẹ́ẹ̀ lẹ́yìn tó tutù burúkú bá mú àwọn òpè káì bá lè padà ẹ̀yin sì mọ̀ pé àwọn ìlú wà bẹ́ẹ̀ láyé nìyí tẹ́ pé snow máa rọ̀ bí òjò ni tó jẹ́ pé téèyàn bá kan ẹ̀wù mẹ́rìnlá pọ̀ èyí ó sì tún àgbà báyìí àwọn àbọ̀sẹ̀ kan wà tẹ́kọ̀ wù lásán náà fi ṣe àmọ́ kófù gan-an kò lè fi nǹkan kan hàn wọ́n níbi tí wọ́n ní padé tẹ́ ẹ bá wọ̀ ẹsẹ̀ yóò tún wà kánkó níbi tó tutù dé apá kan náà àfọ̀kọ́há wọ́n ní tó tutù bá ń bá mu àlè tó mu ṣùgbọ́n gbogbo nǹkan náà ló ti ní solution láyé sí ní ìsèwà àwọn mọ́ṣáláṣí ń ro àwọn kọ́ńtírì báyìí wọ́n á sí hítà ni sòtẹ́ẹ̀lì tí gbogbo mọ́ṣáláṣí wọ́ọ̀m kọ́lẹ̀ ẹ̀ tó máa di ẹ̀wò yín kù ẹ̀ máa dín kù tó róró tó ti máa dà yín láàmú so gbogbo excuse yín kọ̀ fẹ́ẹ̀ sí ma adúpẹ́ fọlọ́ maaleykum salaam. pé ọwọ́ yá ju ilé ìlà rẹ̀ bá lè sílẹ̀ ká mọ̀ fọ́ bá fẹ́ lu àlejò ẹnìkan wá sọ wípé tá a fẹ́ fọwọ́ gan pé àní kọ̀ báyìí pé a kò lè lọ́tọ̀ a kò lè lọ́tọ̀ wọ́n wà wọ́n sowó máa ṣe ẹ máa fọ pọ ẹ sì lè má fọwọ́ ẹ lè má fọwọ́ ẹ lè bẹ̀rẹ̀ látẹnu tì í àdùpẹ́ wọn àdùpẹ́. so àkọ́kọ́ ẹni tó ní ká fọwọ́ kò sí lára àlùwàlá àṣìṣe ni ká ara ala ni so ẹni tó à ń fọwọ́ ọ̀tún lọ́tọ̀ ọwọ́ sì lọ́tọ̀ so bẹ́ẹ̀ ni à ń fọwọ́ yìí lọ́tọ̀ à ń fọ ilé náà lọ́tọ̀ bó ti ṣe rí nu bí súnà ṣe tọ́ka sí mi ká kì sara òun ló bí àsìwí nítorí pé nínú súnà anábì sallallahu alaihi wasallam anábì sọ pé tẹ́nìkan nu yín bá dì láti ojú oorun rẹ̀ tó fòrò tó fòrò sàn kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá omi kó tó di pọ́fọ́ lẹ́ẹ̀mẹ́ta torí pé kò má bi tọ́wọ́ òun sùn so àwọn ẹlòmíì wọ́n wá gbọ́ yí pé ajẹ́ pé oorun tá a bá sùn. So, tá a sùn májú sábà ti jí òhun ní bùkátà ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta náà kó tó di pa kìbọnú gba omi ètò túmọ̀ sí pé tó bá pé ọ̀sán la bá sùn àbí gbà míì lèèyàn bá fẹ́ sàlùwàlá ajẹ́ pé ká fọwọ́ ìsara àlùwàlá àsìgbọ́ burúkú lélẹ̀ nítorí pé ntànàbí sọ́ńbì kò ní í ṣe pẹ̀lú àlùwàlá rárára. Rárá ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú pé mo fẹ́ kọ́wọ́ bomi sálò alánìkan ní ma jẹ́ àlómi ni ó ní í ṣe pẹ̀lú pé mo fẹ́ kọ́wọ́ bomi ẹ̀rọ sẹ́lẹ̀ ń gba ti títà ìjì yọ bọ́jú tó bá sì bomi sínú gbá ó lè kọ́wọ́ bọnú omi nǹkan dà sójú ànábì sallallahu alaihi wasallam sọ pé má kọ́wọ́ bọnú gbá omi tó rọ̀ ọ́n mọ ibi tọ́wọ́ rẹ̀ sùn ó ní í ṣe pẹ̀lú pé mo fẹ́ kọ́wọ́ bọnú gbá omi àwọn olùmọ́ni wa sọ pé tí tí mo fẹ́ kówó pọ̀ bá pọ̀ jùgbà lọ ó tóbi jùgbà lọ so ọ̀rọ̀ mọ́kànwọ́bọ̀ gan kọ̀ bọ́n wí nítorí pé tómi bá ti pọ̀ tómi bá ti pọ̀ a sọ pé innal ma'a tahurun la yunajjisuhu shay tómi bá ti pọ̀ ẹ̀gbin kì í lapa lára rẹ̀ àdìsí yẹn ń bẹ nínú àdìsí tí wọ́n fi sẹ̀rí pé. إن الماء القليل يؤثر في أبي تؤثر فيه النجاسة القليلة omi tí ó pọ̀ ẹ̀gbin kékeré máa ń lapa lára rẹ̀ so eléyìí àwọn ló lẹ́rìí láti fi hàn yín pé nígbà tó pé gbá iná ọlọ́gbọ̀dọ̀ kọ́ ọ bọ̀ adẹ́pẹ́ ẹ̀gbin tó lè wà lọ́wọ́ ẹ̀gbin kékeré náà ní ọ̀jẹ̀ yóò lapa nínú omi kékeré tí ń bẹ nù gbà tó bá lọ jẹ́ pé ìwọ ọ̀fẹ́ kọ́ ọ bomi kọ̀sẹ́ni tó sọ yìí pé kàn fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta màá dàlù àlá ṣùgbọ́n ní kọ́ ọ bọnú omi sẹ́ni wàá fọwọ́ ń fọwọ́ mọ̀nà níṣẹ́ ní fọwọ́ ọwọ́ lọ́wọ́ fífò sínú àlọ́ àlá eré ọlọ́ọ̀lọ́ àlá ni gbogbo àwọn sàhábà tẹ́sílà yé àlọ́ àlá nàbì sallallahu alaihi wasallam kí ni wọ́n sọ ṣẹ́gbẹ́ náà ló bí pẹ́bù lẹ́sẹ̀ fọwọ́ tẹ́bà sálù àlá Uthman ibn Affan Ali ibn Abi Talib eh, Abdullah ibn Zayd gbogbo àwọn sàhábà tẹsẹ làwọn lọ kò sẹ́ni kánú wọn tẹsẹ làwọn àlùwàlá tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ànábì máa méjèèjì kò bá jọ sọ kò bá jọ kò bá jọ sọ pé ńgbà tó ẹ oorun tọfọ ọkàn bọ́ sórí ebi náà láti mà nígbà sàlàyé ebi náà láti mà pé ṣé àfọ̀pọ̀ ni ibi àlàyé tá à ń ṣe náà láti mà níbi tá a ti mà náà ni hadith Uthman ibn Affan radiyallahu anhu nínú sahih Muslim àti nínú Muwatta Malik ọlọ́run nàbì sallallahu alayhi wa sallam ghasala yadayhi yabda'u bi ghasli yadayhi ó máa ń bẹ̀rẹ̀ àlọ́lá pẹ̀lú fífọwọ́ rẹ̀ méjèèjì salasan salasan nínú Muwatta marratayn marratayn nínú Muslim salasan salasan. níìsì tó bá sọ fẹ́yìn náà léde Yorùbá pé ọ̀fọ̀ ọwọ́ rẹ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀mejì méjì ṣé àfọ̀pọ̀ ni naam lẹ́ẹ̀mejì méjì yẹn ni pé méjì méjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta sẹ́lẹ̀ máa ka gidi hari àtàìmọ̀kan. àwọn ọba ṣe ń fọ láti jọ àwọn bàbá wa làwọn máa fọ wọn kọ́ ọmọ gbé mọ̀ tuntun wá fún wa òdo tí èyí tí wọ́n ń bá bọ̀ láti ọjọ́ tó pẹ́ ńkọ́. ṣébi tí ń da àwọn èèyàn láàmú náà ní náwó dínà àbá àná àlẹ ọmọ wọn iná àlẹ ẹ̀ẹ́tẹ́rì him mọ̀kìtẹ́dù àwọn tó rántí àwọn bàbá rẹ báyìí ó sì lọ́n tẹ̀lé súnà ó tẹ̀lé àwọn bàbá rẹ dáadáa o wọ́n máa ń ṣe àkùkọ fọ́mọ tí wọn ṣé báwọn bàbá yín lè ń tẹ̀lé rubbish. akramakumullah nítorí súnà nàbì sallallahu alayhi wa sallam ẹ lè gbọ́ yé àfi báyìí ẹ lè kọ́ pọ̀lọpọ̀ àdé yọ sọ yìí pé kódà tí Usman yìí náà àwọn ìwáyà mi wa ghasala yadayhi thalathan ó fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta sẹ́wọ̀n kí lèèrè làwọn èèyàn depend kí ẹ fọwọ́ méjèèjì àrí lẹ́ẹ̀mẹ́ta àbí sọ àbí sísọ eléyìí wọ́n ń pè ní mujmal nǹkan tó ṣe kí wọ́n ta kókó ni wọ́n ṣe fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ ìwáyà kan wá wá ó lọ fọ sẹlẹsẹn sẹlẹsẹn lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ìwáyà mi sọ pé mọ̀rẹ̀tẹ́yìn ní mọ̀rẹ̀tẹ́yìn lẹ́ẹ̀mejì méjì òfin ṣẹlẹ̀ àṣọ pé èyí tó bá ṣàlàyé láàfin máa túmọ̀ èyí tí wọ́n bá ta kókó inú ìgbà hàn pé àwọn ọ̀rọ̀ méjèèjì ò ṣe kí ni wọ́n takora wọn eléyìí jẹ́ ṣèjì. wọ́n sọ pọ́pọ̀ ni wọ́n ní èyí sábà jẹ́ dàda àfi pé wọ́n neglect irun rẹ̀ wọn náà ní sọ wá fẹ́ dada láìsí irun rẹ̀ yóò di dada ni Islam wọ́n sọ pọ́pọ̀ ni ọ́ sori pé tí sẹ́rí àsọ ni pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún ní irun kó mójútó irun rẹ̀ kò sẹ́ni kan bí ń dàda rí eléyàn challenge ni fi challenge anybody sẹ́ni kan tán bí ń dàda rí irun orí ọmọ tuntun bẹ́ẹ̀ ni wọ́n rí múlọmúlọmúlọ bóyá ló ṣe á di dada àwọn ló dada láì bẹ nítorí pé àwọn tí èsè mùsùlùmí àwọn ní bìlíìfù kan nígbà tó bá ní òun dada wàlíì nù tani wàlíì ọ̀bùn so àkídà tiwọn ní ma bí tí wọn fi sí ọmọ wọn ní dada ẹ sọ with time tí bá ti neglect irun yẹn wọ́n tún ní bó ṣe máa pa roborobo rabaraba roborobo rabaraba tí wọ́n padà wá dada so tó bá gbìyànjú fáwọn gèèké sábà rọrùn fáwọn ọmọ nítorí pé ohun tẹ́ ti fi sílẹ̀ tó ti pẹ́ tẹ́ ẹ̀ tọ́ọ̀ch tẹ́ ẹ̀ sáyẹn rẹ̀ ẹ wá dé ní ìṣẹ́ wáṣẹ́ à ó lè ó lè léwu kódà tí wọ́n bá fàdánù wọ́n nídìí ẹni tí ó bá ní farabalẹ̀ ni ó lè bá wọn fàdánù so Islam ọ̀ farama lábẹ́rẹ́ àríkọ́ àwọn ọmọbìnrin lónìí látàrí oge rọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wọ́n ń sọrun wọn di dáadáa wọ́n ní àwọn lásìkò táwọn fi lè máa dirí káwọn máa tọ́jú oorun káwọn máa ṣe kínní ẹ lẹ́yìn náà wọ́n bá wọn sọ di dáadáa so eléyìí lè soṣù mẹ́ta lórí àwọn ó kì í dá lóbìnrin náà tí ó wà lọ́dọ̀ ọkọ tọmọ wa gbẹ̀rùn kan kápósì mẹ́ta tọkọ rẹ gan ní pé kínní kan rùn kò sí náà ní kankan márùn náà ní so lẹ́yìn wọn àgbà náà ń jọ yẹ̀yàn kọ̀ yẹ̀yàn mùsùlùmí làwà. mùsùlùmí làwa àwọn àpèjúwe bú fún ẹni tí èsè mùsùlùmí ń ṣe kọ̀tọ́ sí mùsùlùmí àwọn ọmọ tó láwọn ń soge rọ́tà ń soge ránù tí wọ́n ṣe mùsùlùmí sẹ́yìn máa ń kí lẹ́sẹ̀ bá bẹ̀rẹ̀ fòrí rẹ́m látàwọn ti ṣe mùsùlùmí ni wọ́n ṣe gan tó bá bàrà lójú yín àwọn mùsùlùmí ni wọn wọn bá lómi tún wọ jìlbáàbù tún wọ nìkọ́ọ̀bù tún ṣe kínní àmọ́ ti dada láìsí wọn lẹ́yìn. sọ bá ní lọ́kàn jẹ́ o ọba ni lọ́kàn jẹ́ àwọn obìnrin tó máa ń gbìyànjú láàrin àwọn obìnrin láti gáìdì wọn sẹ́sìn ọ̀kan wá sọ fún gbìyànjú títí àwọn ẹni tí ń ṣe wọ́n yarí ni sọ nítorí ẹ̀ má yarí o ọmọ sọrùn rẹ di dáadáa kí ṣe ń tọ́ da o mójútó irun rẹ mójútó irun rẹ masha allah la quwata illa billah àwọn áfíríkà oríṣiríṣi iná ni wọ́n dirí wọn ó lè ṣe kíní kan àwọn ti pè é ìpàpọ̀ ehoro àbí kí ni wọ́n á pè wọ́n sì lè sọ pé kí ni kan ìpàdé àdúrà fa. so gbogbo orú àwọn ilé kọ́kọ́ bọ́ ti kórì ló ṣe kólóbó wọ́n hàn kẹ̀dẹ̀ dáàmú. wọ́n náà wọ́n sì rà. sọlá tó wọn àwọn ọmọ kan wà nìgbésí àníwọ̀n. <laughs> mo kà wá Maghrib ìgbà wo ló tó rà àsìkò sọlá tó tó abẹ́ẹ̀kọ́ ni ó ṣe Maghrib yẹn ó tún wá ṣe sọlá tó lè ṣá ó wá ṣẹ̀ṣẹ̀ ṣe sọlá tó bọ̀ gbogbo ẹ̀ ló tún ṣe ó ṣe Maghrib tó gbàgbé ọ̀rọ̀ àti ìṣáì lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀kan náà ó tún àti sọ̀látò gbóhùr lẹ́yìn rẹ̀ nítorí tá a bá sírò gbogbo sọ̀látì látòrí ètò ọ̀gbàgbé títí dórí ètò àkókò rẹ̀ wà nísìn kò tí ì tó sọ̀látì márùn òfin ṣẹ̀rí àsọ pé tí a bá gbàgbé sọ̀látì kan tí ọba ṣe tó wá ṣẹlẹ̀ pé sọ̀látì tí wò ṣe yẹn tá a bá sírò rẹ̀ sí sọ̀látì tásìkò rẹ̀ wà nísìn so tọ́ba sírò rẹ̀ pé kò ju márùn lọ a jẹ́ pé wàá tún wàá ṣe sọ láti tọ́ gbàgbé òun gbogbo ìtọ́ tẹ̀lé náà wàá tún ṣe irú àwọn tí wọ́n sọ pé àwọn ṣe àwọn sọ láti lè ṣá ẹ̀ lánàá kẹ́ ẹ múra o ìbéèrè yìí lọ́ọ́ fẹ́ dá fún báyìí wọ́n láwọn àwọn sọ láti lè ṣá ẹ̀ kásìkò rẹ̀ tó tó fa sọ láǹkà ìṣá sọ́ọ̀sì zohor asr magrib ah alhamdulillah ọlọ́run yọ yín so torí ẹ̀ tí wọ́n yẹ pé tá a máa ṣírò rẹ̀ papọ̀ jẹ́ five gbogbo ẹ̀ lẹ́ẹ̀bá tún sí so nítorí di eléyìí irú tí ẹ ní ìsìn alhamdulillah ó sì magrib ó sì ìṣá ó sàtúbà ó wá sẹsẹ fi sọlá tó ọgbọhùn kí ló dé wọ́n nítorí pé sọláàtì tọ́lọ̀ fi pa á láṣẹ ọ́ pa á láṣẹ ká tó ni kò síbi tọ́lọ̀ ti gbà pé kò ṣe sọláàtì lọ́ṣà kó tó ṣe magre kó ṣe ìṣá àṣùbà kó tó ṣe magre kó ṣe ìṣá àṣùbà zuhur kó tó ṣe magre tàná ò tó bẹ́ẹ̀ ọ̀ kó ṣe magre ọ̀ wá sí àwọn ìtọ́ tẹ̀lé náà. Ah, ẹ ẹ wo béèrè wọ́n béèrè lábẹ́ béèrè náà wàlẹ́kùn sọ̀rọ̀. àhán bò ní ṣe ń wá bò ní ṣe máa lọ. ìjọ mélòó ni máa ń lò ń bi ẹ tún ti dín kù ọ̀dà ọ̀dà ọ̀dà ní ní ṣé ó ti fẹ́ yàwó níbo ni ìyàwó rẹ wà náà Ìbàdàn tọ́ba adébàdàn kọ bóun ní sẹ́sẹ̀ sọ̀lá ọmọ ń pè gbogbo olùtẹ́ bá ti níyàwó èlò yín ni ẹ gbọ́dọ̀ pé sọ̀lá ti mẹ́ tọ́ba akébì ló fi ìyàwó sí èlò rẹ ni ọ gbọ́dọ̀ pé sọ̀lá ti sọ àmọ́ tọ́ba akébì máa lọ ẹ máa bọ̀ ni àmọ́ tọ́ba ti débí kèé lò jíjọ́ mẹ́ta lọ sọ àǹfààní wà fún kíkọ́ máa ṣe kọ́sù kó sì máa ṣe jọ́mọ̀ gbàtí ò ti ní lò ju ọjọ́ mẹ́ta lọ walakin tó bá lọ mọ́sálásí bí ìmọ̀ àwọn sẹ́ńsẹ́ sọ láti lọ gbọ́dọ̀ sí àbí òye wa yàtọ̀ sọmọ tó yẹ pé kò ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ yọ wọn kù ní throughout títí tí sẹ́mísítà ò fi parí ọ̀rọ̀ á ní arìnrìn àjò ló ń ṣe kọ́sùrù ọ̀ ń tara rẹ̀ dànù dáadáa ọgbọ́dọ̀ máa pé sọ̀làtì dáadáa ọgbọ́dọ̀ máa pé sọ̀làtì náà aleykum salaam aleykum salaam. lẹ́yìn imam ti ń ṣe al-Isha kí ló dé táwọn ti ṣe Maghrib tó fi lọ. naam omi ń gbọ́ ní ìsìn kí ló mú wọn má ṣe Maghrib tí ìṣá ìfi tó ẹlẹ́yìn kí ló dé tóun ò tí ì ṣe má àá náà ni wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ òbí náà nì abẹ́rẹ́ líle máa mú <laughs> torí pé tí abáfáyé gbarọ́ wọ́n bẹ́ẹ̀ sì jẹ́ ẹ máa pé ìgbà tó wọn á tò lẹ́yìn rẹ̀ tí wọ́n ń ṣe ṣáì ṣe bá fà kan lọ́ fẹ́ jẹ àìṣe magrib lásìkò rẹ̀ tí ò bá ní excuse tí sẹ́rí àgbà wọlé sẹ́yìn kó ti sẹ́lọ̀ òfin ṣẹ̀ríà sọ pé bilmaṣíyà la tunalu rukhsa pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn kì í ṣe dẹ̀kun fún yẹn so tí o bá ní genuine reason tí sẹ̀rí wọlé kò gbọ́dọ̀ jọ yín yóò ṣe bí Imam Malik ti wí bóòlù wí ó ní wàá jọ ìwọn fún salatul isha yẹn náà yọjọ pé òun fi ń ṣe náfìlà lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà ọwọ́ àṣẹ magreb tó jẹ ọwọ́ àṣẹṣẹ̀ ṣe ìṣá ìlọyìn sọ̀rọ̀ pé báyìí ń bọ́ mbẹ́ ẹ̀ tó bá di lọ́la ó ní fi sọ láti rárí sásìkò àwọn tó bá ní genuine reason tí sẹ̀rí àgbà wọlé kò sí náà lọ́dọ̀ màlìkíyà sọ̀rọ̀ pé màlìkíyà lẹ́ ń ka tíra wọn bíi kíni àwọn tíra tẹ̀ wọ́n kà á akhdari. عشماوي عزية الرسالة مختصر خليل موطأ مالي gbogbo àwọn tó máa malikiya ni ló wà ní àwùjọ bíi tí wọn ń tẹ̀lé ok o lè rí inú àwọn tíra yẹn pé wọ́n tó fẹ́ ṣe magreth tó lẹ́yìn ìṣá kíni jẹ́ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ níbo lẹ́tí wá rí sọ́ngbà tí àwọn tíra ń wọlé láti bí láti bí àwọn yòó sì differentiate tòtúrò àwọn wọlé especially láti Saudi ya pé àwọn táwọn afa sọ táwọn afa sọ ẹ rí i pé ń fa wàhálà púpọ̀ ẹ ló máa sọ pé ìlú tó àwọn sẹ́nu Mukhtasar ni àbí nínú Khalil mo rò pé ẹbí Mukhtasar Khalil <laughs> wọn á sọ títí ra méjì ṣé Mukhtasar ọ̀tọ̀ Khalil náà kọ́ ọ̀tọ̀ so kò sínú tíra màlìkíyà màlìkíyà ọ̀gbà wọlé so ó wà lọ́dọ̀ alimami Shafi'i àti imaamu Ahmad so àwa lè sọ pé torí pé ẹnìkan ti sọ bẹ́ẹ̀ káàkiri máa ṣílẹ̀kùn fáwọn yẹn kẹ́ máa bẹ̀sìn jẹ́ àbí ọkí ló dé tí wò ó ti sọ láti lásìkò rẹ̀ tí wò ti sí lásìkò rẹ̀ without any genuine reason gbàgbé ẹ̀ kò sáàyè fún ọ láti join wọn torí ẹ̀sìn ọ̀wà fún ká bàjẹ́ ẹni tó sì mọ̀ nípa ẹ̀sìn kọ̀ wà fún kò náà máa bẹ̀sìn jẹ́ kọ́kàn máa ṣílẹ̀kùn fáwọn yẹn pé do whatever you like. Now, àwọn onísọmọ ọmọ píríncípù tá a ti fi lélẹ̀ ní ọdún bá dáhùn ọdún bá tí wọn náà bá dáhùn kí ló fà á. torí dírábò dùn gbogbo bí tẹ bá ti dúnà lẹ́tì sí òrùn ọba àti yọ kàkàtí alifátìrì lẹ́fẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ tẹ bá ti bá rẹ̀ fẹ́ sí. aleykum salaam. rárá o ẹ ní ká tẹ̀lé sílẹ̀ máa ń bá ní ká kankan so tó bá ti ka kí ó tán báyà kó tó rúkọ dákẹ́ kí mímì rẹ̀ lè padà sáyè rẹ̀ ẹ̀yàn sì ké pátí ìmáàmù yìí dákẹ́ mímí tiẹ̀ yọ máa dá yọ máa padà rúkú nìkọ̀kan so tó bá ti ka fati àtẹ̀yìn náà súrì kàtí ìgbà tí ń ka súrà yẹn náà súrì àtẹ̀yìn pé màní ìlò jáde bá àbí màdí màdí màní màdí. kí ni téèyàn náà gbọ́ kí lèèyàn wò kí lèèyàn rí torí pé omi ẹ̀ ṣàdédé kan àkọ́kọ́ ni pé oníkàlùkù kọ́ sọ ojú ẹ̀ ọlọ́run bá ti pa á láṣẹ pé ká rẹ ojú wa sílẹ̀ àwọn obìnrin náà kò wọ́n rẹ ojú wọn sílẹ̀ ẹgbọ́dì tó bá sì lè tó bá fi lè tú ìjánu fún ojú rẹ̀ pé kó máa ṣe tó bá wù èèyàn máa dáràn náà èèyàn máa wò ó kú torí ìríkùrì òun kọjá wọn tó yín gbogbo gbà. ẹ̀yin náà máa wá wò ọmọ tẹ lọ ẹ̀yin náà kò sí tó pé ọkùnrin tí wọn bá ti dàgbà débi kó abẹ́rẹ́ ọmọ alẹ́ ńlẹ̀kulẹ̀ bí kò fẹ́yàwó bá ti pé ara rẹ̀ ọrọ wọ̀ ara rẹ̀ ọrọ kọ́ ló rí àwọn tí kú ọmọ ọmọ pé àmọ́ àwọn tí wọ́n rí sáà ń já tọ́tọ́ wọn ṣe ọlọ́ ọlọ́ àwọn ọ̀daràn nù wọn ọ̀daràn nù adúpẹ́ kọ́lọ̀ pé gbogbo yín ti fẹ́ yà wò. tó tó di eléyìí láti ẹ̀rọ ọba fẹ́ yà wò tó tí ó sì kú ojú rẹ̀ ń jà nù àbùrọ̀mọ́ rírì kúrì àbùrọ̀mọ́ wò wò kú wò wọ́n mọ́ ọ lọ wọ́n pẹ́ tiẹ̀ sọ́mọ́ lo. ọlọ ọlọ ìgbà tí ọlọ́run fẹ́ ọ ọmọ tó bẹ lọ ẹ̀hẹ́ pé wọ́n lọ dákùjọ gbọ́kọ́gbà o torí mi ìfẹ́ kókó bá mi lórí o so ọ gbìyànjú kó tó bẹ̀rẹ̀ sọ̀láàtì ó gbìyànjú láti lọ tábà because at that very moment tí wọ́n ń ní máa ń ṣẹlẹ̀ sáwọn wọ́n rò pé nǹkan kan ò tí ì máa jáde kọjá pé màdí ìyẹn ti so ọ̀pọ̀lọpọ̀ máa ń fi màdí ìṣe sọ̀láàtì bẹ́ẹ̀ tí sọ̀láàtì ò ní jẹ́ sọ̀láàtì. the best option lọ sí ibi tó ti lè tọ̀ kó o sì lọ tábà kó o tọ̀ kó tábà. tó bá lè wá omi tó rọra tutù díẹ̀ kì í ṣe pé ice water o tó tutù díẹ̀ so yóò jẹ́ kí ara rẹ tó ní ọ̀nba kọ̀fẹ́ gbọ̀n yóò rọra rọ̀ tó bá ti wá rọ̀ tí nǹkan kan bà jáde tó bá fi lè ṣe sùúrù ṣẹ́jú méjì mẹ́ta ó rí kọ́ jáde tó wàá lè tá a bá ń yẹn kó lè bá bẹ̀rẹ̀ sọ láti rẹ kó o ti parí rẹ pẹ̀lú fọkànbalẹ̀ pé there is nothing coming out tó ń lọ pé yàn jù títí ká máa ṣe sọ láti ké ṣé èsì pé nǹkan kan ti ń jáde báyìí ṣe wọ ìmáàmù tètè sálámà torí bí ìgbà tí nǹkan kan fẹ́ jáde tó kọ̀ yẹ bẹ́ẹ̀ kéèyàn ó ṣe sọ láti pẹ̀lú fọkànbalẹ̀ náà. pé ìmọ̀ ńlá rí àwọn olórí ó ń jẹ́ pé àwọn ìmọ̀ ńlá rí àwọn òṣèré ló pọ̀ jù kí ló pọ̀ jù. yóò ní lálé yóò ní sẹ́ ńlá rí wọn ọmọ ọ̀dọ́ rẹ̀ mú kò yé mi. kò yé mi tí ò bá yé mi mo lè dá. Hmm? tọ́ tẹ́lómi ò béèrè béèrè tó bá clear aleykum salaam. ó lè béèrè ó ní lábẹ́ ó béèrè béèrè gbogbo lábẹ́ lábẹ́ àwọn ìdáhùn ó ti parí náà náà náà. náà. ah bẹ́ẹ̀ ni lágbára pé ńgbà tí àforí kanlẹ̀ ẹsẹ̀ wa tá wa fi kanlẹ̀ tó yẹ kí ọmọ ká wa kó yẹ pé a lọ́nà tí ó dojú kọ àlùkíbílà sáwọn àrí pé ọmọ ká méjì ti wà lórí afẹ́fẹ́ báyìí mẹ́ta ló kalẹ̀ bó wà ní. anábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọ́ ń pa mí láṣẹ kí n forí kalẹ̀ sórí oríkèé méje ìgbà tí wọ́n ń kà ó ní iwájú àti mú one àtẹ́lẹwọ́ méjèèjì three méjèèjì ó di three orúnkún méjèèjì ó di five àwọn ọmọ kásẹ̀. ẹsẹ̀ méjèèjì ó di mélòó di méje so tí mo bá forí kalẹ̀ torí mi kalẹ̀ àmọ́ tí mo gbé ti forí kalẹ̀ tí mo bá kalẹ̀ torí lọ ti forí kalẹ̀ gbogbo ẹ̀ làwọn fọfọ àwọn yẹn sọ àwọn sọ náà wọ́n sọ kó lọ́mọ kalẹ̀ torí wọ́n ní tẹ́ máa ní wọ́n forí kalẹ̀ orí ló máa ń kalẹ̀ imú ìkalẹ̀ jẹ́nẹ́rálì ṣùgbọ́n ṣẹ̀rí àlọ́ sọ pé àtòrí àtimú. sọ ẹ́ nìkan lómi náà tẹ́lẹ̀ máa forí kalẹ̀ ọ̀hún wọn kọ́ ẹlòmí tẹ́lẹ̀ ló forí kalẹ̀ yọ máa kọ́ra yọ máa họyìn yọ máa kó lẹ́ni. ó ti gbàgbé pé ọwọ́ méjèèjì náà gbọ́dọ̀ ṣe kíni ẹni tó wá fi kalẹ̀ bó lẹ́sẹ̀ fi ń kalẹ̀ ẹ̀ríkì tá bá forí kalẹ̀ ẹlòmí ọkọ̀ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ò ní kalẹ̀ dáadáa ọwọ́ wa yọ kanlẹ̀ dáadáa orúnkún wa ebe lómi tó bá forí kalẹ̀ yóò gbórúnkún kéde tó gbogbo àwọn eléyìí àwọn ò forí kalẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹsẹ̀ kanlẹ̀ tí ọmọ àka mẹ́ta tọkanlẹ̀ tí méjì ọ̀kanlẹ̀ à ń bẹ́ lọ kọ́ lọ́n gbà forí kalẹ̀ rẹ̀ nítorí pé méjì kéré sí mẹ́ta mẹ́ta pọ̀ ju méjì lọ òfin sì máa bá ìtọ́pọ̀ wù yàtọ̀ sí ètò kéré. tó bá pẹ́ sọ pé ká méjì lọ mẹ́tọ̀ kanlẹ̀ ọgbàgbé ẹ̀ kò forí kanlẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. kí ló ń ṣe pé kí ló ń ṣe ilẹ̀ ń jó yín so tí gbé òkè tó fi ń kalẹ̀ ṣeré nìyẹn eléyìí ọ̀yẹ́ máa mú ká tó pé torí fi tẹ̀ ò ní gbé sókè rárá rárá ó dìgbà tó bá ò ní forí kò sí rọrùn ti dàgbà ni tó àwọn di kanko gbogbo bá ṣe gbìyànjú tó kò lè rí ṣe eléyìí ọ̀tọ̀ wa kéékèèké yìí kí ló le ẹsẹ̀ rẹ̀ tẹ̀ tó bá tẹ̀ nítorí ọlọ́run tẹ̀

rárá rárá bẹ́ẹ̀ bá jókòó bẹ́ẹ̀ kó aṣọ láti ń jẹ ọmọbìnrin náà fọkàn hàn tọ́ni bá kan náà lẹ́jọ́kù lẹ́sìn jókòó ń tẹ̀sí àwùjọ alákọ̀ọ́kọ́ lẹ́jọ́kù lẹ́lẹ́kejì ilé lọ́rọ̀ imam malik àtọ̀rọ̀ imam abi hanifa imam malik lẹ́jọ́kù tawarrukan ní méjèèjì ẹ̀fà àwọn ìdíyìn kalẹ̀ ẹ ti ẹsẹ̀ yín àlàáfíà sábẹ́ ẹsẹ̀ yín ọ̀tún ẹ nà ro ẹsẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa jókòó gbogbo jókòó gbogbo jókòó kódà kó ṣe pé jókòó láàrin forí kalẹ̀ méjèèjì bẹ́ẹ̀ ni máa máa lè gbogbo jókòó nù sọ́lá Imam Abu Hanifa ó sọ pé gbogbo jókòó nù sọ́lá faftirash ẹ gbé edi méjèèjì lórí ẹsẹ̀ yín òsì ẹ wàá nà ro so ìmáàmù ahmed àti shafi'i làwọn wo àdìsí abu humayd as-sa'idi radiyallahu anhu wọn sallallahu alayhi wa sallam gbà ń ṣe sọláàtọ̀ fún wa ní sọláàtì tó ní tẹ̀síáhùdù méjì ìwà tó jókòó ta alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ó jókòó ó jókòó lẹ́ni tó fi ẹsẹ̀ rẹ̀ òsì tọ́tẹ̀ sílẹ̀ gbé ó gbélé ṣùgbọ́n wà tó dé tẹ̀sáhùdù ẹlẹ́ẹ̀kejì níbi tó ti sálámà ó jókòó irú ètí malik sọ yẹn ike ó fi awọ ẹ̀dì rẹ̀ lélẹ̀ ó ti ẹsẹ̀ rẹ̀ òsì sábẹ́ ojúgun rẹ̀ ọ̀tún ọ̀hún ànàrò ẹsẹ̀ ọ̀tún. ètò túmọ̀ sí pé ìyàtọ̀ ń bẹ láàrin jókòó alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ṣáfìrí ọmú ahmed irú rẹ̀ ló náà sọ ahamadu àti ṣáfìrí tó bá wá jẹ́ pé ìjókòó kan ní sọ̀láàtì ní kọ́ bí àṣùbà bí jùmọ̀à bí sọ̀láàtì bọ́hà bí àwọn náfìlà tó jẹ́ rákà méjì kó láti máa jókòó tá a máa jókòó irú jókòó tá a máa jókòó ní tàṣàhúdù alákọ̀ọ́kọ́ ni àbí rè jókòó lẹ́lẹ̀kejì ẹ̀yin tẹ́ tẹ́ yá lọ́dọ̀ Imam Shafi'i ó ní gbogbo ìjókòó tó bá ti jẹ́ ti sí sálámà irú ìtànàbì ṣe nínú hadith abi humayd ní sàrídé nígbà tí wọ́n sálámà láàmà sí tawarruk àfàwọ̀ ìdíwà lélẹ̀ á ti ẹsẹ̀ wò sí sábẹ́ ojúgun ọ̀tún á nà rọ ẹsẹ̀ ọ̀tún. ahmed wọ́n sọ wípé rárá irú ìjókòó táwọn ẹbí máa jókòó lẹ́yìn rákà méjì ńlá máa jókòó táwọn sálámà torí pé lẹ́yìn sálámà ó wà lẹ́yìn rákà méjì. Ese sálámà tí wọ́n á lẹ́yìn ìjókòó méjì ajẹ́pẹ́rù ìjókòó tá a máa jókòó lẹ́yìn rákà méjì lájókòó tá a fi sálámà ìyapa yẹn náà bẹ láàrin àwọn méjèèjì tí èèyàn bá mọ fẹ́k tí ọba wà níbi tó jẹ́ pé àwọn èèyàn wá láti kọ́ńtì oríṣiríṣi tó bá ń ṣe sọ́láàtì tó bá jókòó lẹ́yìn tó bá wò kálukú ó lè sọ mọ́tà bá ìlẹ́lẹ́yìn tẹ̀lé mọ́tà bá ìlẹ́lẹ́yìn tẹ̀lé mọ́tà bá ìlẹ́lẹ́yìn tẹ̀lé kọ́ńtì bá ìlẹ́lẹ́yìn ti wá kọ́ńtírì báyìí ló lè tiwa mo rò pé torí pé fíkìú tí kálukú ń tẹ̀lé táwọn ìmáàmù kọ̀ọ̀kan nílùú wọn yẹn bí àwọn ìmáàmù wọn ṣe sọ ẹ̀rì pé wọn ò ní yí padà ó dàbí àwọn nàìjíríà yìí náà ni tọ́ba rí wọn bí kí ò ní sì wọn mu lọ́jọ́ lọ́wọ́ kọ́ wọ́n sì dá wọn lẹ̀ ẹ táwọn ẹni ra wọn gbé lọ fún máàlìkọ̀ sọ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ so ẹ ti rí pé torí lọ́dọ̀ àwọn màlìkíyà. àwọn bàbá wò bàbá wò yán yán yán tó ké gbogbo ẹ̀ náà kì í ṣe kó burú lọ títí wọn rò pé yé táwọn sọ pé ó so wà á kẹ̀dà so mẹ́tàbù kálukú nísìnyí tẹ̀sẹ̀ tó bá ọwọ́ kálukú láwọn tó wà tòsí ọ̀dọ̀ rẹ lọ́tún àti lọ́sì ó ti mọ kálukú àwọn kùnú. so ọ̀ràn kan wọ́n sọ báyìí. so àwọn eléyẹ so bí àwọn àwọn ànífà mi bá ṣe báyìí bí aṣọ́dún wọn lọ ilọ́ ilọ́ ó gbọ́wọ́ lẹ́wọ̀ so ó sì táwọn kan ṣe báyìí àwọn tí ń tẹ̀lé súnà lọ so torí ẹ̀ lọ́dọ̀ Abu Hanifa àwọn tí ń tẹ̀lé mọ́tàbù rẹ̀ ẹnìkan ti rọ̀yàn lọ́mọ kárí nígbà tó rí tuntun àti tuntun àti ọkàn ramu ni pé wọ́n fẹ́ sọ̀tọ̀ láti bẹ̀rẹ̀ ni <laughs> torí pé òun wù mí lọ́dọ̀ àwọn òní ká ṣe bẹ́ẹ̀ bó lọ́ọ́ kiri àti ọjọ́ pé déyà ń mà kò kún síbí agídí tún wà bó ṣe rọ ẹni ẹlẹ́ni lọ́wọ́ nù tó ń torí di eléyìí ẹ rí i pé alihamudulilayi ọlọ́run tún sànù wá lẹ́yìn ọ̀rẹ́ wọ́n ń ṣe comparative fiqh kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ kálukú kí lè rí ẹ kí lè rí ẹ kí lè rí ẹ kí lè rí ẹ ẹ̀rí kálukú àwa jókòó àwa wò torí kọ́rọ̀ tí wọ́n sọ yìí kò tí ẹ̀ bá mu lágbọ́n bí torí ẹ̀rí yẹn kò ràn ọ́ lọ at the end of the day ó mú result jáde result rẹ̀ yẹn ni wọ́n gbọ́dọ̀ fi sí náà so àmọ́ pọ̀lọpọ̀ àwọn ò bẹ́ẹ̀ àwọn kan wọn kó afa kan sọ afa kan sọ so ló fi jẹ́ pé fíkì ò padà sọnù mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ eléyìí tó kí wọ́n máa tí wọ́n ń kọ́ nílùú wọn wọn ọ̀ma eléyìí tí sì ń wò pé eléyìí wíwá eléyìí wíwá eléyìí wíwá rìsọ́ọ̀tì já sí wa kò ní mà rẹ̀ lọ́kàn máa ṣẹ̀sìn bí ìgbà tí yẹn ń ṣeré ṣe eléyìí ò sì yẹ wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí yẹn bá fẹ́ máa tọ́kà eléyìí tó kọ́kọ́ tó wà jẹ́nẹ́rà láwùjọ rẹ̀ wàá mọ̀ dáadáa tó bá ti mọ̀ dáadáa so ọ wà tún lọ tún kọ́ níbi tí ó ti so orí ìtàn sọ ń bì kò ṣe déédéé o ìdí tí ó sì fi ṣe déédéé tí ó sì ti kọkọ yí ọ náà but o oh, need láti apply why ọkọ why àwọn sábàbí yẹn wà lọdọ rẹ̀ wá dì mú so pẹ̀lú báyẹn ẹ̀sìn rẹ̀ ó fún wa àrùn burúkú ti ń jà káyé bá wa. ọlọ́run bá lè jìnnà sáwùjọ wa ọlọ́run bá lè jìnnà sáwùjọ wa ibi tó ti dé ọlọ́run dákun da dúró ń bẹ̀ ọlọ́run dákun dá dúró ń bẹ̀ àwọn èèyàn tó ti ṣe ọlọ́run bá wò wọ́n sàn ọlọ́run bá wò wọ́n sàn ẹni tó sì jẹ́ pé ó ti bá bẹ̀rẹ̀ tó jẹ́ mùsùlùmí ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá foríjì wọn ẹni tí ó sì ń bẹ lára àjàkáyé àrùn bá a gbé jìnnà sáwùjọ wa gbogbo bí tó ti dé náà láwọn orílẹ̀-èdè ilé ayé ọlọ́run bá gbé kó ń bẹ náà ọlọ́run bá fáwọn náà lálàáfíà ọlọ́run bá kó ṣàánú gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu